اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله قيام الله ẹ̀bẹ̀rù ọlọ́wọ́ ọba sùpáànù pẹ̀lú káfíwọ́ níbi pálapàla ti àmọ̀tí àgbèrè èyí tó ti pípọ̀ fẹ́ẹ̀ síjọ́ náà lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì títí gbèsè sí àbí èyí tí ó jẹ́ móhùnmáwòrán gbogbo àwọn nǹkan tí wọ́n máa gbé jáde bí ẹnìkan ságbèrè báyìí ọkọ ọmọdé ṣe òfin dandan ṣe gbogbo ẹ̀ ní àgbèrè ni ìyá ìbálòlò nítorí àtúntọ́ra fún un tí wọ́n ń pè ní sinna yìí ẹgbà ọ̀rọ̀ yìí wà látọ̀dọ̀ Abdullahi bin Abbas rọdí Allahu ta'ala anhu wọn wọn ní òṣìṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam sọlá ìgbé ìyá sábàbà kúrẹ́yì ẹ̀yin ọ̀dọ́ kúrẹ́yì ìfọdù kúrú jẹ́kù ẹ̀fà bẹ́ẹ̀ yàn látàsùnù ẹ má fi kò tọ́ ara ẹsẹ̀ tí ẹ gbọ́ ọ̀nì káfí lọ fárú jáde ẹ tọ́ bá sọ ẹ bẹ́ẹ̀ ọ̀làkùnrin jàdà wọ́n tọ̀ wọ́n máa rí àlùjáde àlìmọ́ mọ̀hájì wọn gbé jáde nínú mùsùlùmí ọ̀sùn wọn nínú sunan al-bayhaqi rahimahullah wọn lọ níbi sallallahu alaihi wasallam sọ yìí ìyá fi ti yá ẹnẹ ẹ̀yin ọ̀dọ́ kúrẹ́yìn láàtàzùnù ẹ má sì kọ̀dọ̀ ẹ má sàgbèrè fa ìfẹ́ ọmọ sẹ́ni mọ́lẹ́rù ìṣẹ̀lẹ̀ gbogbo dákàlà ìṣẹ̀lẹ̀ tọ́lẹ́ ní sí ọ̀dọ́ rẹ̀ bá là kó o níbi balabala yìí irúfẹ́ ẹni bí ọwọ́ àlùfẹ́ nù. àti sọ wípé àtẹ́bí sọ́lọ́ àṣọlá ó dojú kọ àwọn ọkùnrin yìí eléyìí ọmọ ajá sí wípé àlàyé tọrọ tu bí ọmọ mi lámùdé láti kótó fi sábà kìí ṣe yíké kúrẹ́sì nìkan tó dojú kọ láàfin ọ̀rọ̀ yìí láàfin mọ́ níbẹ̀ bí kò ṣe pé gbogbogbò òun là ń dẹ́bi sọ́lọ́lọ́ àṣálà ẹni bá rí nítorí bá wọn sọ pé ọmọ àwọn gbàgbẹ́ka ìlà rọ́pẹ́tà lílẹ̀ àìlàmí. ààrẹ rẹ̀ àtẹ́bí bí kò ṣe pé jẹ́ àánú gbogbo àgbàlá rẹ̀. ànábi sọ́lọ́lọ́ àlùsọ̀lá nínú àdìsí tí a fi fọ́ọ̀rọ̀ nípa àwọn ẹni méje tọ́lọ́wọ́n máa fi wọ́n sínú bòjì lọ́jọ́ táwọn èèyàn fi di bòjì níjọ́ fi ta ìyáàmọ̀ tí òjì sí bòjì lọ àti ọlọ́wọ́ bá tàbá ka ọ̀sà àlà. ìkẹ́sọ̀ àwọn ẹni méje yẹn òun náà ní ẹni tó ṣe é ọkùnrin kan ní obìnrin tó lẹ́wà tó ní dúkìá tó nípò ọwọ́ àpè pé kó ti ọwọ́ mú èmi bẹ̀rù ọlọ́run ọba tẹ̀lé gbogbo àgbàlá yìí kátùmá gbàgbé ìsànẹ́bí yóò fún àlejò sọlá mùsùlùmí àwọn àlànàbí yìí náà bó ti láǹfààní àti ti agbèrè pẹ̀lú tẹ̀lé ìfà ṣùgbọ́n àtẹ̀lé yóò fún àlejò sọlá mùsùlùmí kò ṣe ọlọ́run ọba mi fún un ní orí ìsọ̀gbọ̀ nígbà náà tún ní ẹ̀kọ́ sàtẹ́lé sọ́kọ́ àtọ́lá ń kọ́ àwọn ọ̀dọ́ bíkẹ́ mọ́tí sọ́tọ́ àdínkù ilẹ̀ ẹni yóò tó bá lágbára àti fẹ́yàwó nù yín ó ní ojú òkun jẹ ara rẹ̀ sì tún lè irúfẹ́ ẹni bẹ́ẹ̀ fani ẹ̀ka fẹ́ wà nìkan lọ fẹ́yàwó nítorí pé sísèyàwó yẹn òun yóò sọ abẹ́ rẹ̀ yóò ti kóró níbi akójú ẹ̀rú yóò sọ abẹ́ rẹ̀ ẹni tí bá wá láti fẹ́yàwó wà á lè irúfẹ́ ní bẹ́ẹ̀ máa gba àwẹ̀ tọ́lá àwẹ̀ yẹn lọ́ máa jẹ́ òmìnira fún ìtọ́ tí ó máa dá padà níbi ìdíje pàlàpàlà. Yá ìbádọ́lá kófìlẹ̀ ìkílẹ̀ àti wa wípé àní àgbèrè ànábi sọlọ́lọ́ àtọ́lọ́sọ́ alára kúrò nínú ẹ̀. Yín sì máa ń wáyé pípọ̀ lọ́dọ̀ ọ̀dọ́ púpọ̀ jù. Ọwọ́ àti Hadith Ọ̀kùnrin bin Amir rọ́dí ọlọ́run tẹ̀lé àjù. Eléyìí wà lọ́sọ̀rọ̀ Sa'id wọ́n tó ti dọ́lọ́ sallallahu alaihi wasallam dádájọ́ ẹlẹ́dàá rẹ̀ la ya'jabu lish-shabab la salwata lahu ìmọ̀ ń sè mọ̀ nípa ọ̀dọ́ èyí tó ti pé kò wà pálapàla táwọn ọ̀dọ́ máa ń ṣe bí irú àgbèrè. bákan náà sísàgbèrè bó ṣe tó ó tún wá wáyé lọ́jọ́ ẹni tó ti ń dágbére fáyé tó alágbára kan ẹni tó ti dàgbà Ànábì sallallahu nínú hadith àbí ìwéèrọ rọjò ọlọ́run sọlá àti ọlọ́run ẹni mẹ́ta kan bẹ̀ wọ́n jí amẹ́rin ìyá àkọ́kọ́ ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ jọ pé dàbí ẹ̀yà ìyá kejì ọlọ́run ní fọ wọn lọ ìyá kẹta ọlọ́run ní fojú àánú wọn ìyá ẹlẹ́ẹ̀kẹrin wọ́n là ń fún àdáàbùn àlè ìyá tí ń sani ní ronú tó máa jẹ́ táwọn ẹni àníbi sọ́kọ́ wọn sọ́lá àgbàlagbà tó tó ayé alágbèrè ẹnì kejì òun náà ni ọba tó jẹ kẹsà aláṣẹ ti parọ ẹnì kẹta àìlò mọ́tẹ́sílẹ̀ aláìsí tó tó ayé onígbèraga ayọ̀ ẹni mùsùlùmí wọ́n yá ilé àdàlá ẹ̀rí ọ̀rọ̀ mẹ́ta òun ló ní ṣe pẹ̀lú sísọ́ra nípa ọ̀rọ̀ àgbèrè yìí àkọ́kọ́ ọ̀rọ̀ ọ̀dà gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ní wípé ọlọ́run máa gbọ́ ọlá tó tóbi fún sísọ abẹ́ ẹni kò níbi balabala sábà lọ sí sọ́ọ̀tún mọ́mìnún àárín ibi ọlọ́run ọba sùhánù níbi ayé alákọ̀ọ́kọ́ sí ayé akẹfà tọ́lọ́ ní kọ́ni afúláhàlì mọ́mìnún àwọn onígbàgbọ́ òdodo máa ti jèrè ọlọ́run sàlàyé àwọn onígbàgbọ́ òdodo òun làwọn tó ti kàn lẹ́sìn náà fún ìsọ̀lá bíi nǹkan mìíràn wọ́n máa ń sọ wọ́n yìí lọ́sọ̀ púpọ̀ nínú lọ́nà ọba wa tó fi ròyìn wọn ni pé wọ́n lé ní iná wọn lé kúrò ní káfíńlù wọn tó máa tó àbẹ̀ wọn. ilẹ̀ ẹlẹ́ ẹ̀dùnwá jíjì àwọn ìyàwó wọn lọ́wọ́ lò ó àwọn ọmọ ọmọlẹ́ka àyìnbọn abẹ́rù wọn. fàyínlẹ̀ mọ̀mẹ́rù wọn ló bí tọ́ba ti mẹ́yà àlè fún wọn pé wọ́n ti ẹ̀rí ọlọ́run láwọn ènìyàn ti jèrè ó kẹ́ ẹ̀kọ́ láńbẹ́ nínú àwọn ẹni mẹ́wàá lọ́kùnrin lóbìnrin tọ́lọ́ lóhùn palẹ́sẹ̀ kalẹ̀ fún ọ àròrí àti ládàbò tóbi ní ti àlùjẹ́sẹ̀ ọlọ́run dáàbọ̀ nínú wọn yìí pé wọ́n lè ha fi ní iná burú ìjà fún wọ́n lè ha fi lọ ìyẹn ní sọ́kì àyà karùnléní ọgbọ̀n àwọn tí ń sọ abẹ́ wọn lọ́kùnrin àti àwọn ẹni tí ń sọ abẹ́ wọn lóbìnrin ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àfọwọ́sà lóṣù báyìí wọ́n ẹnì yóò tọ́jú ilé bá ń sọ ẹnu ẹ̀ tí òbí sọ̀tọ̀ tó sọ. ẹnì yóò tọ́jú àárín ẹsẹ̀ rẹ̀ méjèèjì ìyẹn ni kọ́ sọ abẹ́ rẹ̀ òfin fèsè kùsè ádùmọ̀nù láwùjọ ìjẹsìn náà màá dẹ̀ fi lọ́kà balẹ̀ bí ọ̀rọ̀ àlùjọ náà wọ̀. inú ọ̀rọ̀ mi òjijì ọlọ́run sọlọ́lọ́ àlùsọ́lá ó ní ohun mẹ́ta ẹ fi mí lọ́kà balẹ̀ fẹ́ sọ àbí ohun mẹ́fà bẹ́ẹ̀ bá ti sọ mẹ́fẹ̀ẹ́fà yìí èmi ni ó ti fi yín lọ́kàn balẹ̀ fẹ́ wá lùdẹ́ ní ọ̀dọ́ akọ́kọ́ ní ohun mẹ́fà òun ni bí yíyá àtẹ́sọ oṣù ẹ̀sùn tọ́jú ẹ̀ bá ń sọ̀rọ̀ ìkejì wà á oṣù yíyá wà á tù ẹ máa fi àlùkáwà nílẹ̀ bá tún ṣe ìkẹta wà á tù yíyá tómi tù tí wọ́n bá fi nǹkan sọ yín ẹ fún ẹ nìyẹn gẹ́gẹ́ bó ti fi sọ yín ìkẹrin wà pàrọ òkúrú jago ẹsọ abẹ yẹn má ti balabala ìkarùn wọn kò tó ẹni sọ̀rọ̀ ẹ máa rẹ ju yín lẹ yín máa wò gẹhùngẹhùn ẹlẹ́ẹ̀kẹfà wọn kò tó ẹni ìyàgò ẹ kọwọ irú ẹ má ti sẹni kẹta ní ìsúná wọ́n yá ìbádọ́lá tó ní í nípa akalẹ̀ sọ́ra fún àgbèrè balabala yìí ọ̀hún náà ní pé sẹ́yìn rí àgbèrè ó ní àwọn àjọrọ̀ àwọn kùtà ìnira tó máa máa kó báyẹn láyé níjọ bí dàgbéyà rẹ̀ akọ́kọ́ ìnira ètò ìgbé yóò kó báyẹn òun náà ní pé ọjọ́ ti ọmọlúwàbí yẹn nínú àbùkù yẹn yóò fẹ̀mí yẹn di ábíọ̀mù yóò gbé tó lé yóò kí obìnrin yóò lọ mú ọmọ tí èso ọmọ lọ mú wọ́n lọ yẹ sábì mí náà lọ́ọ́ níbi iṣẹ́ yìí ẹni yẹn ò ní ìpìkẹ́ kẹ́kẹ́ dáadáa tí ó lọ́dọ̀ lọ́wọ́ ìyẹn ni wọ́n sọ ọmọ ọba fọ́ọ̀mù. àdébí sọ lọ́wọ́ ọ̀hún àyè òṣèlú wọ́n ní alóbìnrin òun náà ọlọ́run ò ní fẹ́ rí rárá àwa tójú sí aláàrò òfin ọ̀pọ̀lì náà wà láàkiri nítorí gbogbo àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìgbẹ́yìn. ìdílé yìí nínú nira lọ́wọ́ abẹ́ òun náà níbi àìlẹ́kọ̀ọ́ tó fún wa tó ọ̀dà ni ìbáṣepọ̀ tó lákòókò ní aburú tẹ̀lélẹ̀ wọ́n ṣe dìgbà tí wọ́n tún fi ra wọn lẹ̀ nítorí máa ń fa ẹ̀ṣẹ̀ ìpànìyàn kí èsì gbogbo yẹn náà ló lè gbà tí wọ́n ti mára pàlà pẹ̀lú ìyàwó rẹ̀ ẹlòmíì tọ́bẹ̀ ìgboro mi ọdọ́dọ́ yàwó mi àbí kíni ọdẹ fa yẹn nítorí ẹ̀ nílá yìí lè ba òjò jẹ́ ó lè ba bàtújẹ́ àti fàyà ó dẹ̀ ní lọ́ba ṣe yóò kó sáàrin ewu méjì ewu méjì náà ewu kejì tí ó tún fẹ́ tẹ̀lé òun náà ti pàdé yẹn tọ́ba òkè àyèsí júmọ̀ bẹ́ẹ̀ ṣe kó láti bí báyìí ẹ̀já lọ ló ń kájú. sinẹ́tìsì nínú àwọn onírà tó wà bẹ́ẹ̀ òun ni kò lè jẹ́ kí ayé dahoro ó lè fa àwọn àìsàn tó léwu nínú àdínẹ́sì ẹ̀rí nínú bá ń fa bínú ọlọ́run ó tún jẹ́ kẹ́ lára àwọn dáàbò pé á ah, àyè fẹ́ tán anábì sọ́lọ́ wọ́n àdúrà ó ní náà mi fẹ́ fèrè báyìí fẹ́ tán òye sàrò zina zina máa nẹ̀ta kódà á ti di fáwọn èèyàn ó sì máa bára wọn lò lójú táyé. zina yìí nínú aburú tó wà bẹ́ẹ̀ ìnira tó wà bẹ́ẹ̀ òun náà ni pé sálà fún wọn inú òun lọ́ọ́ bá ti lọ́ọ́ gbà àti pamọ́ ni kò sí àti gbé mẹ́ẹ̀ ìwọ tó bá bá omi olómi ṣe pálapàla ọ̀rọ̀ àwọn yẹn ni wọ́n yẹ ju ìyàwó jẹ náà abáwọ̀ ọ̀sùnlẹ̀ ìbùnú ọ̀rọ̀ rọ̀dí ọlọ́ọ̀bù tàlẹ́ àdìgúnmọ̀ wọ́n ní òṣìṣẹ́ ọlọ́ọ̀kọ́lọ́lọ́ ẹ̀sọ́lá ń fa ike bírú àbẹ́ ẹ̀kú tẹ́bùrú àbùdá ẹ̀kú. ìyẹn bá ṣe dáadáa fáwọn bàbá yìí ẹ rí wípé àwọn ọmọ yìí ni ṣe dáadáa bẹ́ẹ̀ náà. wà á fò ẹsìn kájúbò níbi pálapàla yàwó kẹlẹ́ oníbi jó ẹ̀ ń gbà lágbára níbẹ̀ méjì méjì ló ní níjẹ́ kó tó ẹ̀ nígbà tó lágbára àti fẹ́ mẹ́ta mẹ́ta ló ní níjẹ́ kó tó nígbà tó lágbára àti fẹ́ mẹ́rin mẹ́rin ọjà ti parí wá padà. ẹ kájú kú òní ní falafala tẹ ẹ bá ṣe bẹ́ẹ̀ dàrí fún ní sàgbòrò àwọn ìyàwó yìí náà ní ìyàwó nírègbè wọn ní yóò nira jù nínú nira bí fẹ́ bí sinẹ́ láyé òní pé wọ́n bá ti lò ẹ̀sìn tọ́bajẹ́ wọn ó lù ní ẹgba ọgọ́rùn níta gbangba wọn ó sì lè kó lùkú dìde ọdún kan tọ́wọ́ ajá gbígbẹ́ ní tó fi láyà abẹ́ni tó fi lọ́kọ́ bí wọ́n ti lò fún ẹ̀sìn wọ́n lẹ̀ ló kó báyìí zinẹ́yì nínú ìjọba tó wà fẹ́ lọ́ba tó wá di níjọ́ fi ń da ìyáàmọ̀ wàlẹ̀ ìyá tó fi ńlá ní mi dáàlì ẹ̀rí mi yẹn lágbára ẹ̀rí ẹni yẹn yóò lọ́ àfúláwù àdá àwòyẹ òmàlùkìyàmẹ́ àdìpìlẹ̀ ìyàfẹ́ nìyẹn tọ́lọ́wọ̀n ọba fẹ́ wo sàwọ́jì ìdìbò àlà tí ó sì tún bá tó fi jáde kó láyé. wọn ó ti pèlè ìyà fún wọn yá olódò bí kódà yóò tó wá gbére nù yà yẹn wọn yá ìbádọlá ẹwà rí inú burú ju táwọn ọ̀rẹ́ ìsìnlẹ kò sí wọ́n ní ní ẹgbẹ́ ẹ mọ̀ pé òjijì ọlọ́run tó lọ́wọ́ ẹ̀sán láwọn fún àwọn tó tóbi síbẹ̀ bàbá síbẹ̀ wọ́n tún dákọ̀ síbẹ̀ kó máa tó ti pa àti fi sí àwa gbẹ sí ara wa gbọ́ lójoojúmọ́ báyìí ọ̀sán náà fẹ́lẹ́ kọ́ ní mùsùlùmí hàdà yẹ̀rù olùkọ́lùkọ́ mi kàmọ́ni tìǹkàdà fìlùkọ́sí ìsìlámù wà ní ìmọ̀ inú yìí ó ti máa bàjẹ́ ọkàn yìí ó ti fẹ́ máa yọ níbi ìbànújẹ́ tọ́ba yìí pé mọ́ni àti ìsìlámù wà lẹ́mìí ni o wọ́n lè ní bàbá mi ó mú ọmọ rẹ̀ ó mú ó ṣe pálapàla pẹ̀lú rẹ̀ èyí tó burú jù nínú rẹ̀ sí náà òun náà ni azina bíi mahari kéèyàn fẹ́ ni sọ́jẹ́ mọ́lẹ́bí ṣe zina kó bá sagbèrè bóyá kúrò ẹ̀ àbá sí ẹ̀ àbí màmá ẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́gbẹ́ lórí rédíò sí àbọ̀mù ẹ̀ ẹ̀ rí àbẹ́nìkan pé pọ̀ lẹ́sọ̀ọ́ sí láti fẹ́ òun ló kúrò jù ọwọ́ àti hadith abdullahi bin abbas rọ̀jò ọlọ́run sọ̀rọ̀ àdìgúnmọ́ wọn wọ́n kọ́ àlàdé alásùnmọ́ rẹ̀ ti kò tọ́ bọ́yọ̀mọ́ ẹ̀ àbábúrú ẹ̀ àbẹ́nìkan tó sẹ̀ pẹ̀lú àbíyẹ àbẹ́kùn ẹ̀ lóbìnrin tí wọ́n kọ́ ń kọ́ níbi tó ti lò jẹ́ ìgbọ́dọ̀ kọ́ yìí bọ̀rọ̀ nípa ọ̀lọ́ wọn ti pípa yẹn ẹnu àwọn olùkọ́kọ́ ti fi pípa ni ìkọ́kọ́ láti pa òun lẹ́nu òkò sí sáàpá nípa aláṣẹ́wó ni àbí wọ́n fa bámi ni akólukọ́ lè ha dà الله لي ولكم ولسائر المسلمين في مشارق الارض ومغاربها استغفروه واتوبوا اليه انه هو الغفور الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله تبارك وتعالى من طرق الوقاية من الزنا كنوان وجوده تعفل عن معبويه وجودنا لك على الله بعد ذلك torí tí o ní ìtọ́lọ́wọ́n bá ń fẹ́ sí náà léwọ̀ gbogbo ọ̀nà téèyàn ọgbà tí ó fi di alágbèrè pátá ọlọ́wọ́n bá tilẹ̀ fún ẹ̀ fún mùsùlùmí nínú àwọn ọ̀nà tá a lè fi sọ́ra fágbèrè tọ́sán ká tí òfin ní wáyé mọ́ tá a fi dènà rẹ̀ ẹ̀kẹ́ ẹja máa tọkùnrin lọ́dà ẹ̀ mi ò tẹ̀ lọ́dà nígbà tí nǹkan tí máa ń gbé wọn tí wọ́n fi máa ń ṣe sìnẹ́ẹ̀nì bá ala ya'lam man khalaqa wa huwa al-latif al-khabir ọlọ́run sí àmẹ́ni tó dá ọlọ́run ló ṣẹ̀dá wa ó ti fàṣẹ lẹ̀ tá a bá ti sọ ojú ọ̀nà tó ní ká sọ yẹn wọn ò bá máa ti àwọn yẹn lọ́dájú bẹ́ẹ̀ lọ yóò tún máa pọ̀ sí náà nínú àwọn ojú ọ̀nà táàbì ń tọ́ra kó lè fi àgbèrè tọ́kàn ká àkọ́kọ́ bí wọn lọ́wọ́ tó ìfà ìmọ̀ rẹ̀ dúlẹ̀ àì máa wo mi olómi ìláwó débi gbọ́dọ̀ kọlà kí ló wò débẹ̀ ọlẹ́ ní ìkíní kan ti mú ọ̀sọ̀ ọ̀sẹ̀ ìkíní tàtú sọ́wọ́ kí ló fi ọ̀fẹ́ lọ́wọ́ rẹ̀ láti ìkọ́ fẹ́ fẹ́yàwó àkùtọ̀ bá fẹ́ fẹ́yàwó nísì wàá wojú ẹ̀ wàá wọ owó tó fi mọ̀ ọ́tọ́ fẹ́ kówó rà ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ kí lọ́ wá bẹ́ẹ̀ ọlọ́run bá bá dẹ́dà ní kí àtẹ́lẹ́ sọ fún àlẹ́ fún báyìí pé lè lé mi ní iná ìyàwó tó mi ní àdìsọ́ọ̀rì kì sọ fún àwọn onígbàgbọ́ òdodo kí wọ́n rẹ̀ ju wọn lẹ̀ wọ́n wọ́n dẹ̀ sábẹ́ wọn lè balabala dáàlìkà àzìkà aláhùn ìyẹn ló mọ́ fún wọn nínú lọ́ àkàbírù ìmọ̀ yọ̀sùnàrùn lórí afúnni ní ìròyìn ohun náà ni ọba dẹ́dà nípa ohun táwọn yẹn ń ṣe. bákan náà ó sọ fáwọn onígbàgbọ́ òdodo lómìnirin náà kọ́lọ̀ obìnrin ní oko tí báyìí yóò sì mọ ọkùnrin tó kọlà àìrẹ́jú lẹ̀ ni o bóòlù tí ẹ wípé ó ní ọwọ́ bá mi nu àlejò lè mọ bí sísàárẹ̀ àfọ́jú wa àtijọ́ ti wọ̀ ọ́ nìyẹn tó fi wá sọ wípé ẹ mo já títì sí sójú àbá yẹn bóòlù ti mọ̀ ẹ̀rí láì já sí pé mo ra yín ní wíwò pẹ̀fẹ́ tẹ̀ra yín ìyẹn dẹ̀ ni yóò tún wáyé lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ ẹlẹ́sọ̀ọ́ àbáwọn tí wọ́n jẹ́ alákòóso obìnrin yẹn kò ní bọ́ sí ìdìkan tó ń pamọ́ tí wàhálà lè tẹ̀lé kọ́lọ́hún ní ìrànlẹ́bí bá ní sọ fún àwọn onígbàgbọ́ òdòdó lómìnir káwọn náà rẹ ju wọn lẹ ọ bí sọkùnrin nìkan ló bá wí wọ̀yà fásitì fóònù ìjàgòjì ọ̀dẹ̀ sábẹ́ wọn. ìyá ìbádọ́lá anábì sọ́lọ́ bá sọ́lọ́ fi àlè nígbà tí wọ́n lọ sí hajj dágbére wọn ni láti ti bí ìnádọ́rọ́ ta nádọ́rọ́ má máa wo àwọn túwò mọ́láàrú obìnrin fàyín nẹlẹ́kẹ̀ ìfowóla wọ́n àlẹ́ ìkà sáníyà àkọ́kọ́ tó wo yẹn èsì ni tó bá tún ti wèé kejì báyìí ọ̀dẹ̀ tẹ̀sí ọlọ́run ojú ọ̀nà kejì ṣíṣe dé alẹ́ dáàbí sọ́ra mágbèrè òun náà ní sẹ́jọ́ tó fi jùlọ sí fi tòrótọ́ káyé máa lọ jókòó sójú ọ̀nà. àwọn obìnrin kan fẹ́ dà wàhálà alẹ́ yìí náà wọ́n á rìn bóde ni. ṣé wọ́n yípa nẹ́bí sọ́mọ́ máa sálánsálàyé wípé gómìnà bá kọjú ìṣẹ̀ṣọ́fà aṣọ ìtọ́ọ̀nù yóò máa fojú yẹn hàn yàn bí a ẹ yìí ṣe rí. tọ́ba kẹ́yìn náà bẹ́ẹ̀ náà ìṣẹ̀ṣọ́fà aṣọ ìtọ́ọ̀nù níbi tó dá lé gẹ́ni lábúrú yìí ojú kan máa jókòó sójú ọ̀nà àbámọ́já lọ. ájínà sí máa jókòó sójú ọ̀nà táwọn yẹn ń tọ̀ kọjá nínú àdìsá mi sàyẹn lè kúndìrí rọjò ọlọ́run tó dáa àdìbí sọ́dún ọlọ́run sẹ́lá sí kìlọ̀ fáwọn sọ̀hábà àwọn sùnmí àkọ́kọ́ tí ó ní ó sì jẹ́ ìkìlọ̀ fáwọn abẹ́ ìdíwájú lọ́ọ́ yà nínú jẹ́ níyà ìjókòó sáà ń jókòó àárọ̀ sọ́dà àfi ní jókòó fẹ́ ìgbà kẹ́ fi nàjú ni kò sí nǹkan kan ẹ́ òjijì ọlọ́run sọ̀rọ̀ bá àṣẹ ládìdẹ bá pọ̀ jálẹ̀ tẹ́lẹ̀ máa jókòó yẹn ẹ̀ẹ́dẹ̀ fún ojú ọ̀nà ẹlẹ́tọ̀ rẹ̀ wọ́n á ní kílẹ̀ tó ojú ọ̀nà òjijì ọlọ́run ní aláàbàkọ sọ̀rọ̀ àṣọlọ́ ọgọ́tò lè bá ìkẹta wọ̀rọ̀ tó sẹlẹ̀ ọmọ àdásálámọ̀ padà tí gbogbo àtàwọn ọmọdé bá ń kọjá lẹ́yìn kọ̀ọ̀kan ìwọ́n ti jókòó sójú ọ̀nà sẹ́ni kọ̀ọ̀kan bá ti asalaamu aleykum wa rahmatulahi wa barakatu ó tún dáhùn rẹ̀ náà bẹ́ẹ̀ tí gbogbo wọn fi pé ó rí bọ̀ padà ní ọ̀rọ̀ kan sọmọ lójú ọ̀nà nínú àwọn ìgbésẹ̀ yẹn ẹlẹ́kẹrin òun náà ní alámúrú ní màrú ẹni tí ò ti dáadáa ní ẹ̀rí mọ́ pàtì yẹn ọlọ́ọ̀tọ̀ ìkejì wọn dá ayọ alẹ lọkà ẹ ti ń ṣe bí lọ́wọ́ wọn yẹ ẹrẹ nìkan bí ọba ọrẹ pa lọ́wọ́ ọmọ ẹlẹfà ó fi lè ṣe lánàá pẹ̀lú ẹ̀kọ́ fẹẹ fún lọ́wọ́ ọlọba yà ẹfún tẹ ṣe yóò dà ẹ má ṣe báyìí mọ ẹ fún lọ́wọ́ rẹ ẹ má fẹẹ fẹyàwó ẹ lọsọdẹ lọnà tó dání ẹlẹgẹta nínú àwọn ojú ọ̀nà ìdájọ́ sọ̀rọ̀ afẹ́gbèrè òun náà ni níṣẹ́rẹ́ àti ń sọ wa àwọn mùsọ̀ fáhàdì ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ yìí yà obìnrin téèyàn lẹ́tọ̀ọ́ téèyàn gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam wọn ní kẹrin kọkàn yìí kọjá sí pé wọn mú ẹ irin tí wọn ti jù sínú náà wọn á fi wọn fi bọ yẹn nínú orí àkọsóore fẹẹ nìyẹn tó kọ lọ mọ ọkẹ obìnrin tó fi pípọ̀ lẹ́tọ̀ sí lọ ẹlẹ́kẹrin nínú ẹ̀ láti sọ́ra wọn á gbèrè òun náà ní sọ́ra fún alikaliwa tó wà lẹ́kùtìlá ìmáa wà ní bòńkẹ́lẹ́ pẹ̀lú mìíràn o inú gẹ̀ẹ́dì ń pàtẹ́wọ́ lù nìyẹn ẹ̀ẹ́dẹ́gbẹ̀sì lè kéjì ní kọ́rọ̀ báyìí sáàdì túrù mọ́ ṣàìlọ́ ẹni kọ́ máa fi kẹta wọn náà ní àdé dání bẹ́ẹ̀ náà ní àdé sílá dàrúdàpọ̀ pàápàá jùlọ àwọn àtàgbèsè ká máa kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹjẹ́ àgbọ́ra ẹ pọnulé wa kọ́ wa kà Kùránì a tí mọ̀lẹ́kà bá tẹ̀ wò yóò fẹ́ dín yẹn o ká tẹ̀ ní mọ̀lẹ́kà ò ní tẹ̀ wò bá bá tẹ̀ wò yóò tó ní rèé Kurani làlákè o àti sáni òdíjẹ́ ọjọ́ kùránì mọ́ o yọ padà di ìlànà rẹ̀ lè yọ padà tọ̀ ọlọ́wọ́ kẹ́kẹ́ màá tún tọ́ fẹ́ kọ́ yìí kò ní ìfọgbọ́dọ̀ wá bí ariwo ọwọ́ á ní ó gbé wọn ní yàrá wa mo jẹ́ òkèyìn rẹ̀ ò ní dà kódà bó ti fún ọ ló bímọ tó fi ṣe galata ẹ gbọ́dọ̀ máa fún un yàrá kan náà gbogbo ẹni tẹ́ fẹ́ fẹ́ yàwó ẹ lọ wálé gbà ẹlòmíì ó ti wá gbọ́ ẹlòmíì ó ti fúláàtì ní kéèyàn gbà ní tọ́ bá gbọ́ yín síbẹ̀ lọ gba fúláàtì wọ́n lọ gbà aburú yìí ti pọ̀ jù bóò làwọn mùsùlùmí ò ṣe ní máa kó sí ọwọ́ àti òfin ẹ̀sìn pé kí wọ́n má dọ́tún méje ẹgbẹ́ aláṣẹ kó kí o wọ́n dọ́tún mẹ́wàá ẹ má jọ kọrin àtòmìnira títẹ ń ládé o lóde o títẹ lómi náà tó ń bọ o ẹ máa ní wọn fẹ́ àwọn yẹn lórí rédíò ni lọ adé kan yẹn nígbà tí wèrè òde ẹ̀kọ́ lu yẹn ọmọ tí yẹn ti kẹ́kẹ́ kí ni ìmáà rìn yẹn lọ́kàn rírìn ọlọ́kàn bò ó bò ó ní rìn nípasẹ̀ rẹ̀ ọmọ gàlàdàgàlàdà ìyẹn àdéhà ni ọ̀pọ̀ pọ̀ mọ ẹni ike ìwọ ló ní ìbọ̀kẹ́ ni wọ́n sọ lọ́wọ́ ká òun tó ọmọ wa tó báyìí òun àlọ́ òfin fẹ́ ẹlẹ́nu òun lọ́wọ́ ọkọ sáyẹn rẹ̀ náà. àdìá àwọn èèyàn tẹ́ àfẹ́ síbẹ̀rù ọlọ́run bó ti bẹ̀rù ọlọ́run ó ti wá. kò lè wá láéláé torí òun gbin oko ọwọ́ mú àparò oṣù mẹ́yìn ọwọ́ á ní ọmọ bó ti jẹ́. tó nípa bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ fọ́ọ̀rọ̀ ìṣẹ̀lá dàrúdàpọ̀ anabi sallallahu alayhi wa sallam ọni láyà fúlùwà ní àdókùn bíi mìíràn ẹnì kankan yóò gbọ́dọ̀ wà kọrọ pẹ̀lú obìnrin kan àfi pẹ̀lú iléwọ rẹ ẹ bá tiẹ̀ pọ̀ kò sí wàhálà mọ gbà ní. kódà wọn tún bí bẹ́ẹ̀ yìí pé lójú ayé anabi sallallahu alayhi wa sallam hadith Ummu Salamah radiyallahu anha wọn tún ti Ọlọ́run bá ti sálámà ọrùn fẹ báyìí. àwa gbó díẹ̀ inú ẹ̀kọ́ tà àwọn ọkùnrin ọ̀sẹ̀ wa jáde lẹ́yìn ìgbà yẹn nítorí kí dàrúdàpọ̀ ọmọ àtẹ̀lẹ̀ lójú ọ̀nà. ṣé dàrúdàpọ̀ ojú ọ̀nà là ń fáyà yìí o bó o wá ní tinú yẹ̀wò ó ti jẹ́ ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run ọba. ẹlẹ́ẹ̀karùn náà nẹ̀ta fi sọ́ra fagbèrè òun náà ní káwọn obìnrin ó lọ hijab. hijab yìí títọ́ tá a tọkùnrin yàtọ̀ sí tóbìnrin o. ẹ má ti ká gbàgbé bí àwọn obìnrin ẹ má ti ká fàyè wọn jẹ́ àwọn ni ó ń múlẹ̀ ẹ̀díyàn àwọn ìyá generations ti ń bọ̀ wá ẹ má jà bá tiwọn jẹ́ pẹ̀lú lọ́kùtọ̀ hijab ìyá ti máa fi tọ́mọ láti kékeré ni a máa lò á dẹ̀ máa fi tọ́mọ láti kékeré ẹ o gba àwọn yẹn tí wọ́n ń hẹ àwọn ọmọ kéékèèké lóbìnrin lé wọn tí wọ́n hẹ wọ́n lé mọ̀ wọ́n fi tọmọdé náà tí wọ́n àgbà ni. ibi mm, ẹ ibi ẹ náà ti tàgbóbi yàtọ̀ sí tẹ́lẹ̀yìn náà tọ́lọ́mọ kéékèèké mi nìyí ẹwà àti nǹkan tọ́lọ́mọ bá bẹ́ẹ̀ fi sọ̀sọ́ tí wọ́n ti rí àtiwájú ni o àtẹ̀yìn ni o láti kékeré rẹ̀ wọ́n á ti rí. ṣùgbọ́n bá mi já sí pé ìjáàbò ṣiṣẹ́ dáadáa máa lò yẹn là ń lò ó súnmọ́ kí sòrò máa tẹ̀lé kó díẹ̀ ní tẹ̀lé ni. ọba adẹ́dà kéésà nẹ́bí sọlọ́wọ́ àtẹlẹ́sọ́tò àìsàn àyà fifty nine ọlọ́run ya ayiwa nẹ́bí eré anẹ́bí sọ fún àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọbìnrin rẹ̀ àtàwọn ìyàwó nígbà tó dodo yìí nílẹ̀ àlẹ́ ìhìn nẹ́bí ìṣẹ̀lẹ̀ àmì ìjìn kí wọ́n jẹ́ ká sọ wọn máa gbálẹ̀ tí wọ́n wọ́tọ́ tí wọ́n gbogbo bára wọn kásán wọn máa gbálẹ̀ láàlì ká àdìmọ̀ àyè ọ̀rọ̀ mọ̀. ìyẹn ló da àdìgbò yẹn kápọ̀ wọn mọ̀ gẹ́gẹ́ bí obìnrin onígbàgbọ́ òdodo. ọ̀la yóò rẹ̀ yìí àwọn èèyàn lẹ́ni kóṣù dábà wọn ìtumọ̀ rẹ̀ nípa ẹ̀ nílẹ̀ ní olùpalàpalà lọ́wọ́. ṣé òun déyìn òrílẹ̀ yìí ìyẹn ń fà nígbà tí nǹkan ọ̀rọ̀ nù yẹn. ẹ̀rí ká má o òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ ó ní mi fi wàhálà kan lẹ̀ lẹ́yìn ìgbà tí mo lọ sẹ́tò lè kó sùtá báwọn ọkùnrin tó ti lọ. kódà tó ń tọ̀wọ́ ọba ní oṣù ipò yóò déyàn ọba wà. ìdílé lóbìnrin ọjà o déyàn ọba sọ́ra. kí ni wàá ní àwọn ọba jẹun tí ń bẹ́ mi ọ̀rọ̀ hijab. sáájò kédeké jáàmù wọn ní lóbodò ọgbọ́dọ̀ fẹ̀ ọgbọ́dọ̀ fara hàn sẹ́mọ̀ ìfẹ́ nìyẹn kọ́ báyìí lónìí ọgbọ́dọ̀ ní sẹ́yìn. kò sì gbọdọ̀ jẹ́ kọ́lọ̀ táwọn obìnrin èlò láwùjọ kò sì gbọdọ̀ jákọ́ kékeré kò ní fọ́tò asọ yóò sì gbọdọ̀ fún ara rẹ kò sì gbọdọ̀ jẹ́ ọkùnrin ó sì gbọdọ̀ kó gbogbo ara rẹ kò gbọdọ̀ jẹ́ ọdún báyìí wọ́n ti àtìmọ̀ káwọn náà wọ́n mọ ya yín ládàlá ẹyẹ bí sọ Ọlọ́run ọba nínú ọ̀nà ìdájọ́ sọ́ra fún jìnnà òun náà ní ká má tura fún pẹ̀lú obìnrin láì sí máa rọ́ọ̀mù bẹ́ẹ̀ nínú ọ̀nà ìdájọ́ sọ́ra fún jìnnà òun náà ní sísọ ojú wa àti sí ìgbọ́rọ̀ wa nípa ẹsẹ̀ bí ká máa gbórí bí ká máa gbórí gbórí o sì ẹ̀sìn ìtọ́ dánú rìn àbí ilé ọba nílò tó tí wọ́n sọ̀rọ̀ pàṣẹ ànílẹ̀ ewu ìdí bí ọ̀rọ̀ lásán ni ọlá tí wọn ń fara rẹ láti fi lórí bí kàkà lọ́wọ́ bíbí òkú olówó fowó ra kú ó wá ní ìwà àmọ́ àwọn ọmọ yìí wọn máa fẹjọ́ wọn tuntun kú ọbẹ máa sàṣẹ ó ìlànà tó ọ̀rọ̀ wọlé ńkọ́ ajẹ máa ń gbọ́ fún ọlọ́pọ̀lọpọ̀ gbà ẹlẹmẹlẹ ọlọpẹ láti fi wọn ti fídíò dá bẹ́ẹ̀ ni a sọ bẹ́ẹ̀ o nítorí pé ìdá aláwọn méjì bíyẹn ti lọbẹ lé kó lè fi pẹrẹ ọbẹ làwọn èèyàn lọ fi fa àwọn èèyàn ń sìn ìwọ wá ní ọ̀rá yẹ àtàwọn ló ti jáde ọjà lé tó wọlé bó ló ti kàn tó ń fídíò àti tẹlifíṣàn sọ̀rọ̀ àti. tó o gba àwọn kiri wọ̀nyí á sojú wa láti yé máa wo owó àbáwọn magazine tí wọ́n ya ẹni owó obìnrin sí àbáwọn kẹsẹ̀tì rádaràda àbí àwọn orin tó ti kó lè jẹ́ kéèyàn máa di ẹni tí wọ́n máa já ládùn ẹ̀sẹ̀ ẹ̀rí ọba adédáni wọlé àtẹ́kùnrin mọ́ kólo wòlá ìjẹ káàdì ànúmọ̀tòwòlá. ẹ̀rí má a ipa ohun tó nímọ̀ nípa ẹ̀ etí gbọ́rọ̀ ojú rẹ̀ ọkàn gbogbo ohun téèyàn bá ti ṣe wá bí ẹ̀lẹ́ rẹ̀ nínú ọ̀nà ìlànà ìfi sọ́ra fagbèrè kárí wọn pẹ̀lú ìbáàdà kárí wọn pẹ̀lú ìwà pápá jùlọ ìwà àìfà kápẹ̀rẹ̀ àwọn ọmọ ẹ má jẹ́ agbágbé ẹ̀kọ́ dáná kò sálá fáwọn ọ̀la ìgbà bá ti di òní ìgbéyàwó wùlá ìfàdìlá yẹfàdì sọlọ wàá dẹ̀rí kọ́nà máa sọ ẹ̀ níparí nínú ọ̀nà láti sọ́ra kágbèrè òun náà ní máa sọ ìwọ ọlọ́wọ́ ọba nígbọ̀rọ̀ àti ní gbangba ẹ̀dá mẹ́jẹ ká sùúrù báyìí ẹrú sí ọlọ́wọ́ ọba. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون عباد الله يا رجل الله احفظوا فروجكم الصعبين وخافوا أدرار الزنا ẹsì sọ́ra fún ẹgbẹ̀rún gbogbo àwọn ọ̀nìyàn láti sìn náà lè kó wa ìtìkáàdì kò tó pẹ̀lúwé kọ́ ọ̀yà sílẹ̀ pẹ̀lú ẹgbà gbogbo àwọn ọ̀nà tá a ní ká fi sọ́ra fágbèrè ká gbá àwọn ọ̀nà yẹn mú.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 وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم ورحمة الله تعالى